الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد adúpẹ́ fún Ọlọ́run Ọba àtọrọ àlékún kí àti àlékún gẹ́ fún Ànábì sallallahu alayhi wa sallam èyí ni àkọtún ètò yín ètò wahudan wa bushra eléyìí tí yóò máa wáyé látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Ṣàràfún Gbadébọ ọ̀rọ̀ jígẹ bá ti hàn pé òní jẹ́ ọjọ́ kejìdínlógún nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan kí Ọlọ́run Ọba kí ó gbà ní ìjọsìn lọ́wọ́ wa bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọkọ àti ìyàwó ti fẹ́ra wọn ṣùgbọ́n ọ̀rọ̀ nípa oyún ọkọ ó súnmọ́yàwó ó súnmọ́yàwó títí wọ́n gbìyànjú títí ọlọ́run ọba ọ̀sọ́ pé kíyàwó lóyún àbí bí ṣe ń lóyún oyún ń bàjẹ́ ǹjẹ́ ọ̀nà kan bẹ́ẹ̀ tá a lè gbé gbà a ti mọ̀ pé láyé wa tá a wà nísìn oríṣiríṣi nǹkan ti wọnú iṣẹ́ ìtọ́jú eléyìí tó ṣe wípé Islam ó gbé gbogbo ẹ̀ yẹ̀wò ó sì sọ kí ni ìdájọ́ Ọlọ́run ọba nípa rẹ̀ nítorí pé gbogbo nǹkan pátá kò sí ètò Islam tí ò sọ nípa rẹ̀ ó ṣeé ṣe kíyàwó yìí báyìí kọjá yìí pé ó lóyún látàrí pé omi ọkọ rẹ̀ ó ti sàn kò lè dọ́mà òun gan alára ẹyin tiẹ̀ náà kò jẹ́ ẹyin tó jí pépé tó sì kó lè dọ́mà àwa lọ wá omi ọkùnrin míì àti ẹyin obìnrin míì àwa wà lò fún obìnrin yìí báyìí lẹ́yìn ìgbà tí wọ́n papọ̀ lábẹ́ àmójútó kan tó ní í ṣe pẹ̀lú fìzíà physics títí ìgbà kan wọ́n á gbé omi olómi ẹyin ẹlẹ́yin yìí sóbìnrin nínú àbí ìgbà míì kọjá pé ẹyin obìnrin yìí náà ni pẹ̀lú omi ọkùnrin ọlọ́kùnrin tí èsọkọ rẹ̀ wọ́n á papọ̀ wọ́n gbé sí nínú tóbìnrin bá bá bẹ̀ tó bá fi lóyún lábẹ́ òfin ọlọ́run ọba wa oyún zina lélẹ́yìí o oyún òrégbè ni wọn ń pè léyìí haramu ní lábẹ́ òfin ọlọ ìgbà tó ti jẹ́ pé omi ọkùnrin ọlọ́kùnrin ni ẹyin obìnrin olóbìnrin ni àbẹ́yìn obìnrin yìí ni pẹ̀lú omi ọkùnrin ọlọ́kùnrin kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run a gbọ́dọ̀ kíyè sára torí ọ̀wọ́ pa àkàtí jókòó à àlóyún látijọ́ yìí yìí máa mú wọn lọ rọ́ọ̀lù tí ọ̀dà tó bá jẹ́ pé yìí báyìí omi ọkọ rẹ̀ ni omi ọkọ rẹ̀ náà ni wọ́n lò láti fi kún ẹyin tiẹ̀ ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú wọ́n ti gba omi ọkọ rẹ̀ lẹ̀ wọ́n gbé sábẹ́ ìtọ́jú ìgbà tọkọ wa kú wọ́n á mú omi ọkọ wọn papọ̀ mẹ́yìn tìyàwó yìí àbí kọ́jẹ́ pọ́kọ́ ti kọ̀ ìyàwó yìí lẹ̀ ìyàwó ti dá wà ẹ̀yìn tó ti dá wà ni wọ́n wá pé kí wọ́n mú mi ọkọ rẹ̀ tọ́gbà tọ́gbà tí wọ́n gbé sábẹ́ ìtọ́jú pé kí wọ́n fi pọ́n ẹ̀yìn tòun lọ́wọ́ adoyún haramu náà lélẹ́yìí nítorí pé jíjọkọ àtìyàwó ò sí má láàrin òun àtọkùnrin yìí tó fi wá lómi rẹ̀ tí wọ́n fi fi pọ́n ẹ̀yìn tiẹ̀ fún tó fi wá doyún tó bá jẹ́ pé omi ọkọ náà ni àti ẹ̀yìn ìyàwó ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tán pa omi ọkọ rẹ̀ pọ̀ mọ́ ti wọ́n pa pọ̀ mẹ́yìn tiẹ̀ tí wọ́n ń bẹ lábẹ́ ìtọ́jú yìí wọ́n wá lọ gbé méjèèjì wọ́n gbé sí obìnrin olóbìnrin míì nínú ipò nìkan wọn lóyún ẹ̀ haramu lélẹ́yìí náà jẹ́ lábẹ́ òfin ọlọ́run irú àwọn obìnrin tí sì máa bá wọn ṣerú ẹ̀ wọ́n pọ̀ gan ní ìsìn wọ́n ń pè wọn ní volunteers àwọn ẹni tó jẹ́ pé abániroyún làwọn tó bá jẹ́ pé omi yìí báyìí ọba jẹ́ ti ọkọ àtìyàwó tó wá jẹ́ pé omi ọkùnrin yìí báyìí àti ti ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣètọ́jú rẹ̀ débì kan kìí ṣe inú ìyàwó tó lẹ́yìn ni wọ́n wá gbé e sí kàkà bẹ́ẹ̀ wọ́n gbé e sínú àpò bí ìyàwó míì tó jẹ́ ìyàwó ọkọ yìí látàrí wípé wọ́n gbé e sóun nínú. So eléyìí náà haramu ni bójú omi ọkọ rẹ̀ sóun lọ lẹ́yìn yéé sóun lọ lẹ́yìn tó bá jẹ́ pé omi ọkọ ni àtẹ̀yìn ìyàwó wọ́n wá gbé sínú ìyàwó tó lẹ́yìn yìí omi ọkọ ni àtẹ̀yìn tìyàwó wọ́n wá gbé sínú ìyàwó tó lẹ́yìn yìí gbígbé sínú rẹ̀ yí báyìí gbà tó jẹ́ pò ń ló lẹ́yìn ọkọ rẹ̀ ló lomi eléyìí òhun ni àwọn olùmọ̀sọ yìí pé ọsẹ pẹ́rẹ́ díẹ̀ aburú wa nù náà o àìmọye àìdá ló lè ṣẹlẹ̀ nínú tiẹ̀ náà àmọ́ wọ́n sọ pé òun lọ́rọ̀ asẹ́ pẹ́rẹ́ díẹ̀ tó bá ti jẹ́ pé omi ọkọ náà ni ẹ̀yìn tìyàwó náà ni aburú wa ń bẹ ṣùgbọ́n lọ́sẹ̀ pẹ́rẹ́ díẹ̀ ẹni tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ sí. Si, sádánwó orú rẹ̀ bá bá a kó béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀tọ́kàn rẹ̀ bá balẹ̀ sí ma wọn àtẹ̀sìn wọn ní tí wọ́n bá sọ fún gbà náà ní kó ṣe tí wọ́n bá ní kó ṣe tí wọ́n bá sì ní kó má ṣe ilé ìjọba àwọn òní aburú wo ló lè wà ń bẹ̀ ṣèbomi ọkọ rẹ̀ ni àti ẹyin tiẹ̀ náà aburú tó lè wà ń bẹ̀ ni pé nínú rẹ̀ òun náà ni pé possibility wa ó ṣeéṣe ó jẹ́ pómi yẹn wọ́n sì gbé síra wọn lábẹ́ ìgbà tá ń ṣètọ́jú rẹ̀ wọn wọ́n lè ṣe omi gbé síra wọn pàápàá jùlọ àti mọ̀ nísìnyí pé wọ́n ti dá báńkì àtọ̀ ọkùnrin wọ́n ti dá lẹ̀ náà báńkì ẹ̀yìn obìnrin wọ́n dá lẹ̀ gẹ́gẹ́ bíi báńkì ẹ̀jẹ̀ wọ́n lè ṣe gbé síra wọn ẹlẹ́ẹ̀kejì ohun tó ní pé báwo ni wọ́n ti fẹ́ gbé ẹyin àti omi ọkùnrin yìí lẹ́yìn sísètọ́jú rẹ̀ débì kan báwo wọ́n ti fẹ́ gbé sínú obìnrin yìí tí wọ́n ní bọ́ sí hòhò wọ́n bọ́ sí hòhò náà ni gbogbo wọn pátó péjọ níwájú rẹ̀ ní hòhò wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa gbé sí i islam ò sì gba gbogbo àwọn kan tí ó bá wúlò ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí kó béèrè lọ́dọ̀ olùmọ̀ nítorí olùmọ̀ bá sọ fún gbà náà ẹni kò ṣe. tọ́ tá a bá ti wá jẹ́ ẹ̀dá tọ́lọ̀ ń dáta sí mọ̀ pọ́lọ́n ló máa ń yáyàn lọ́kùnrin ọlọ́run ló máa ń yáyàn lóbìnrin tọ́tọ́ báwa yíra wa padà kọkùnrin ó sọ pé wọ́n fẹ́ jọkùnrin mọ́ obìnrin ló ń fẹ́ dà kóbìnrin sọ pé òun fẹ́ jóbìnrin mọ́ ọkùnrin lòún fẹ́ dà kò tọ́ lábẹ́ òfin ọlọ́run haram ni ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ọ́ kó jìyà lábẹ́ òfin ọlọ́run torí pé ṣíṣe bẹ́ẹ̀ yí yẹ̀dọ̀ ọlọ́run ọba padà ni gbogbo ní tá a sì ṣe tá a fi yẹ̀dọ̀ ọlọ́run padà haram ni kò tọ́ lábẹ́ òfin ọlọ́run gbogbo àwọn tí ó jẹ́ ìlú kó tí wọ́n ń pè lọ́làjú láyè sìn ọ̀pọ̀ gan nínú ara aru rẹ̀ náà nìyẹn wọ́n ti mọ̀ ní mr yọ́wọ́ afẹ́ di mrs àwùdùbílẹ̀ yọ́wọ́ afẹ́ di miss sọ́dà bẹ́ẹ̀ kò kúkú dà bẹ́ẹ̀ ẹnikẹ́ni tọjọ pé dídá tọ́lọ́run á da abẹ́ ọkùnrin bẹ nídìí rẹ tóbìnrin náà pẹ̀lú rẹ̀ irú wọn lónìí níṣẹ́ lọ́yẹ ká wọ́nà tí wọ́n fi lè ṣètọ́jú wọn ní ilé ìwòsàn níbi tó ti ṣiṣẹ́ abẹ fún un tí wọ́n ti mú ọ̀kan kúrò nínú abẹ méjèèjì lábẹ́ pé ìtọ́hàn sí wa ni pé akọni wọ́n sì mú abẹ́ tóbìnrin kúò ètò hàn sí wa nípa bóni wọ́n á mú abẹ́ tọkùnrin kúò fún tọ. látàrí pé wọ́n ṣiṣẹ́ abẹ fún un àbí kí wọ́n wọ́nà láti mú kí hormone tó ní í ṣe pẹ̀lú ọkùnrin tó wà lára rẹ̀ kún àdínkù. àbó hormone tó ní í ṣe pẹ̀lú jíjóbìnrin lára rẹ̀ kún àdínkù. obìnrin obìnrin bá lóyún àti màá pé ńṣe ló máa ń wáyé látara pé obìnrin ní gbogbo oṣooṣù iná ló máa ń sọ ẹyin kọ̀ọ̀kan sílẹ̀ nínú rẹ̀ tó bá ṣe déédé àkọọ́lẹ̀ ọlọ́run bá wa wípé yọ tara rẹ̀ lóyún tí ọkọ rẹ̀ bá bá lò tómi tiẹ̀ náà tó dà sí inú àpò bí ìyàwó rẹ̀ tó bá pàdé pẹ̀lú ẹyin tóbìnrin sọ sílẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba tó bá fẹ́ dẹ́dà ń bẹ̀ bẹ́ẹ̀dà dídá sí máa bẹ̀rẹ̀ nù. tóbìnrin tó bá lóyún lábẹ́ òfin ọlọ́run bá wa ètò kéré jù nínú ìgbà tó lè fi lóyún òun náà lóṣù mẹ́fà oṣù mẹ́fà yẹn ni pé tó bá yàwó lónìí ìyàwó wa bímọ lẹ́yìn oṣù mẹ́fà gẹ́gẹ́rẹ́gẹ́ sígbà tó wọlé ọkọ àní pé wọ́n ṣàṣemáṣe kó tó di pé wọ́n fẹ́ra wọn nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ pé wọ́n fi sọ́ọ́lùhù fi àmẹ́yìn iye ìgbà tó lò tó fi mú mú ká tó di pé agbọ́mú lẹ́nu rẹ̀ náà lọ́dún méjì ó sì sọ nù àyà mi ó ní wa hamluhu wa fisaluhu thalathuna shahra àtọ́yún rẹ̀ àti ìgbà tó lò tó fi mú àyàn kó di pé agbọ́yàn lẹ́nu rẹ̀ ọjẹ́ ọgbọ̀n oṣù tọ́lọ́ ń sọ̀rọ̀ oyún àti mímú yàn ó pè ní ọgbọ̀n oṣù ó sì sọ̀rọ̀ mímú ọyàn níbomi ó pè lọ́dún méjì tá a bá yọ ọdún méjì kúrò nínú ọgbọ̀n oṣù okòṣù mẹ́fà a jẹ́ pé sittatu ashhurin aqallu muddatil haml oṣù mẹ́fà òun náà nígbà tó kéré jù tí oyún lè ṣe nínú tó dín sóṣù mẹ́fà yẹ́sì a lè pé oyún yìí oyún zina ni ṣùgbọ́n gbà tó pẹ́ jù gbà tó pẹ́ jù tóbìnrin fi lè lóyún ní nǹkan tí al-fiqhul islami sọ òfin ṣẹ̀ríà ó sọ wípé kò wá límìtì sóṣù mẹ́sàn kìí ṣe ń tọ́ ma lórí oṣù mẹ́sàn wọ́n lè bímọ lóṣù mẹ́fà wọ́n lè bí lóṣù méje wọ́n lè bí lóṣù mẹ́jọ ó sì lè jẹ́ mẹ́sàn ẹlòmíràn lóṣù mẹ́wàá wà olóṣù mọ́kànlá wà ọlọ́dún kan wà so kódà ọlọ́dún méjì wà kódà ọlọ́dún mẹ́ta wà kódà nínú fiqh àwọn Hanabila àwọn sọ pé àwọn arúbìnrin tó pé lẹ́yìn ọdún márùn ló bímọ lọ́dọ̀ ìmáàmù Malik àwọn làwọn arọ lọ́dún mẹ́rin tó eléyìí ó ní í ṣe pẹ̀lú ń tó ṣẹlẹ̀ ni tó a rí i pé nínú mẹ́dísìn lónìí ó ní iye ìgbà táwọn lè ṣe sùúrù dà tóbìnrin ọba bímọ lẹ́rọ̀ wọn sì ṣàbẹ̀ fún yìí ṣùgbọ́n nínú ṣẹ̀ríyà oyún lè pẹ́ nú kó josù mẹ́sàn-án lọ ìdí tí ṣẹ̀ríyà sì fi wádìí eléyìí ó ní í ṣe pẹ̀lú ogún nítorí kóbìnrin tí ọkọ fi sílẹ̀ yìí ẹ̀yìn ìgbà tọkọ kú pẹ̀lú bí ọdún kan àbọ̀ ìlú tó bímọ àti wàá sọ pé ọmọ yẹn olóyún rẹ̀ ní fẹ́lòmíì kìí ṣe fọ́kọ rẹ̀ ó bùkátà kẹ́ ẹ mà nípa òfin Ọlọ́run torófin Ọlọ́run sọ pé wọ́n lè lóyún kó pẹ́ kó jẹ́ kó josù mẹ́sàn-án lọ tó bákan náà wọ́n sì lè bímọ lóṣù mẹ́fà gérégé àní sọpọ́ máa lè ní sọ á sọpọ́ máa rẹ̀ náà ni nítorí pé àyà alukur'an ó fi hàn yín pé ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa ajọ́ pé báà ní torí ẹ̀ wọ́n sọ pé olùmọ̀ọ́ká tó ń pè ní abdulhaq kí ló wọ́n fi pè ní abdulhaq wọ́n nítorí pé ńgbà àwọn bí nǹkan rẹ̀ nì ńgbà àwọn bí nǹkan rẹ̀ nì torí wọ́n bí lẹ́yìn bí ọdún méjì wọ́n bí tó ti hu eyín òkè subhanallah tó. So, tí obìnrin tó bá bímọ eléyìí tó wọ́pọ̀ òun náà ní pé obìnrin kì í bíjọ ọmọ kan lọ lọ́dún kan o ó ṣòro kò lè ṣeéṣe o kóbìnrin á bímọ méjì lọ́dún kan lóyún ọ̀tọ̀ọ̀tọ̀ àyàfi tó bá bíbèjì lẹ́ẹ̀kan náà ó lè bíbèjì káwọn méjèèjì ọjọ́ kùnrin àbí káwọn méjèèjì ọjọ́ obìnrin àbí káwọn jákọ̀ àtàbò ó lè bí mẹ́ta ó lè bí ju mẹ́ta lọ bẹ́ẹ̀ sì ni àwọn ìbejì oríṣi méjì ni wọn ìbejì tó ṣe wípé wọ́n wáyé látara omi ọkùnrin kan pẹ̀lú ẹyin méjì tí ìyàwó sọ sílẹ̀ ńgbà yẹn àwọn eléyìí wọ́n jẹ́ ìbejì tó ṣe wípé wọ́n jọra wọn gan àwọn ìbejì tó ṣe pe àwọn wọn jọra wọn àwọn náà ní ìbejì tó ṣe wípé. ẹranko méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́tara àtọkùnrin wá òun náà lọ pẹ̀lú ẹyin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́tara obìnrin wá àwọn jẹ́bejì tún ọ̀jọ́ra wọn àmọ́ tó wá pé ẹranko kan lára àtọkùnrin ńlọ lọ bá ẹyin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jáde lára obìnrin àwọn arú ìbejì yẹn wọ́n jọra wọn gidigidi àtẹ̀yí kìíní àtẹ̀yí kejì ìbejì náà ni wọ́n. ọlọ́run ẹlẹ́dàá wa ní inna khalaqnal insana min nutfatin amshajin nabtali faja'alnahu sami'an basira àwa la déèyàn láti ara àtọ̀ eléyìí tó lúpọ̀ títọkùnrin àti tóbìnrin lúpọ̀ mọ́ra wọn adábà ti ṣe dá à ń dán wò àṣelẹ́ni tí ń gbọ́ àṣelẹ́ni tí ń ríran ọlọ́run tó sọ ń bò mí òní huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha'. la ilaha illa huwal aziz alhakim ọlọ́run ọba lọ́ba tí ń ya àwòrán yín sínú àwọn àpò bí ìyá yín gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kò sọ́ba míì tó tó láti fòdodo jọ́sìn fún àyàfó nìkan ọlọ́run tó sọ pé lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u dhukur aw yuzawwijuhum dhukranan wa inatha. ويجعل من يشاء عقيما إنه عليم قدير tọlọ́wọ́n ọba ní ìkápá gbogbo sánmà àtìlẹ̀ wà tọlọ́wọ́n ọba ní gbogbo kápá sánmà àtìlẹ̀ ó máa ń dẹ́dà ó máa ń dá gbogbo ń tó bá wù á máa fẹ́ ni tó bá wù lábo bí tó bá sì wù afẹ́ni tó bá wù lákọ bí tó bá sì wù ó lè ṣe wọ́n lákọ àtàbò tó bá sì wù á máa ṣẹni tó bá wù ní àgàn yóò yá ni tó bá wù lágàn òun náà ló lùmọ̀ alágbára sábà ti fẹ́ yàwó kìí ṣe dandan òun náà ní kọjá pé níta ń fẹ́ iná níyàwó ọmọ ṣe ń gbogbo gbà ó ṣeé ṣe títí ìyàwó dé sí kó dé síyàwó níyàwó kó bẹ̀rẹ̀ sí ní kọ̀rọ̀ sọ́kọ lẹ́nu kó bẹ̀rẹ̀ sí ní tẹ́fẹ̀ẹ́nu rẹ̀ kó máa ṣe ń tó wù ǹjẹ́ tí ìyàwó bá wá jẹ́ni tó ṣe pé ó ń kọ̀rọ̀ sọ́kọ lẹ́nu ó ń ta kọkọ rẹ̀ kí lọ́kọ lè ṣe. a ti mọ̀ yín pé bọ́lá ti ṣe dẹ́mi náà ní pé ẹ̀mí máa kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ ẹ̀mí máa fẹ́ kọ̀ láti ṣojúṣe rẹ̀ ẹ̀mí sì máa fẹ́ gbìyànjú láti rí i pé ẹ̀tọ́ tòun òun gbà pé ṣùgbọ́n kò ní sojúṣe rẹ̀ torí ẹ̀ nínú nǹkan tí ó máa ń jẹ́ kí àtúnṣe kó ṣeé ṣe ó náà ní pé ìwà burúkú yìí báyìí àfi kéèyàn mú kó náà mi tiẹ̀ o kéèyàn á máa lo àtòdìjẹ ojúṣe èèyàn èèyàn gbọ́dọ̀ ṣe eléyìí ó fún yàn láǹfààní láti rẹ́tọ̀ èèyàn gbà eléyìí ò lè ṣeé ṣe àfi ká nítẹ̀lọ́rùn tá a bá ti nítẹ̀lọ́rùn eléyìí ọ̀ràn yàn lọ́wọ́ láti pé kọ́kọ́ máa ṣe ntí ó jò rí ọ̀nà ọkọ àti òjò kọ́kọ́ máa ṣe ntí ó dùn ìyàwó rẹ̀ nú kí ìyàwó náà ṣe ó jò rí ọ̀nà ọkọ tóbìnrin bá ti ran rí tó ti di anashez aláìgbọ́rọ̀ kí ni nǹkan tó kó sí nítorí pé ká mọ̀ nípa òfin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tí ò tó nǹkan ọkùnrin lè ti sọ pé òun kọ́ lẹ̀ òun ò ṣe má òun ò fẹ́ wàhálà ókè tó bá kọ́ lẹ̀ nítorí tó pọ́sẹ̀ ń tó ṣe talẹ́ni tó fọwọ́ sọ̀yà fún ọpẹ́ lómi tó fẹ́ kò ní ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ tá a bá ti rí kóbìnrin ó ti ń hùwà aláìgbọ́rọ̀ bíi kọ́kọ́ pé kọ́mọ dọ́kọ lóhùn kọ́kọ́ lọ́ọ́yá kóníkí lọ́ọ́yá àbí kóbìnrin ọdọkọ rẹ̀ lóun lẹ́ni tí ń wú lẹ́ni tí ń kórira lẹ́ni tí ń ṣèṣe epo ti sú èmi ọkọ ṣe nàṣíà fún ìyàwó rẹ̀ yóò ṣe sítí fún yóò sì fọlọ́n dẹ́rùbà yóò sì kọ́ lẹ́kọ̀ọ́ gba ọ̀nà tó dáa tóbìnrin bá wà ní lálá gbọ́ngàdán ní tóun ṣe ló wọ́n máa ṣe ń tòun òní òní gbọ́rọ̀ sí ọ lẹ́nu ọkùnrin yìí yọ kọ̀yìn sí níbùsùn lódì wọn bọ́ba ṣe wù lódì wọn bọ́ba ṣe wù kọ̀ sọ́jọ́ fún kíkọ̀yìn sí yóò sì yán lódì níbi ọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta fúnjọ́ mẹ́ta ni òfin ní bá sọ̀rọ̀ àmọ́ ní ti kíkọ̀yìn sí níbùsùn eléyìí ọ̀lọ́jọ́ obìnrin ni ẹ̀ gbogbo òtún tẹ̀tẹ̀ lára tó ń wo òtú tẹ̀tẹ̀ lára tó wọ́n bá sú ọ wọ́tọ̀ ọkọ̀ yìí náà lọ́ọ́ kọjú kò sí ní tó burúkọ nà ní lúlù tí ò ní ìsenilése nínú kọ́nà bíi ẹgbàá mẹ́wàá lẹ́gbàá tí ìsenilése o bí ọba tó mẹ́wàá ọ̀dà pọ̀ ọ gbọ́dọ̀ ná lójú o o sì gbọ́dọ̀ bàjẹ́ kọ́ wa fẹ́ gba kó fi tápátá nìsí lára. tóbìnrin bá ti gbọ́rọ̀ pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tá a gbé yẹn ó ti tó bá ti tẹ̀lé tiẹ̀ ó ti tó kí ni tó wọn náà tó fẹ́ ya bàbá fìtínà sí. ọlọ́ni ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́run ní àwọn ọkùnrin ní òpómúlérò fún àwọn obìnrin eléyìí ó ṣàdédé jẹ́ bẹ́ẹ̀ àyàfi nítorí pé ọlọ́run ọba ló ṣàjùlọ fún apá kan wa lórí apá kan ó fún àwọn ọkùnrin lájùlọ lórí àwọn obìnrin sábàbí kejì òun náà owó táwọn ọkùnrin ń ná lé àwọn obìnrin lórí eléyìí ọlọ́run gbé yín ga owó tẹ̀ ń tún ná nínú dúkìá yín torí àwọn obìnrin rere àwọn obìnrin tó ń pọ̀rọ̀ sọ́kọ lẹ́nu sọ nǹkan tó pamọ́ pẹ̀lú bọ́ọ̀lù ti ṣe ní kí wọ́n sọ. obìnrin tẹ̀ máa ń bẹ̀rù pé yóò padà di pé kò ti ya nǹkan tó jẹ́ pé kò gbọ́rọ̀ lẹ́nu ọlọ́run ni ẹ sì kìlọ̀ fún wọn ẹ kọ̀yìn sí wọn níbùsùn tí wọn bá gbọ́ ẹ nà wọn tí wọn bá ti wá gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ má wọ ọ̀nà tí wọ́n tún fi ṣẹ̀ o ẹ má wọ ọ̀nà tẹ́ fi mú wọn ṣiṣẹ́ o ọlọ́run ọba jẹ́ ọba tó ga ọba tó tóbi. tí ọ̀kan nínú àwọn ọkọ méjèèjì ọkọ àtìyàwó tọ̀kan nínú wọn bá fẹ̀sùn kẹ́nìkejì kíkọ́ sáàbò sísọ̀hún ńṣe ló yẹ kó pè àwọn èèyàn tọ́lẹ́ kí wọ́n bá wọn dá sí i ọkọ sọ pé ìyàwó ṣàbòsí sùn torí rẹ̀ òun ò ní yé gbọ́rọ̀ sí lẹ́nu òun ò ní gbà fún un wọ́n àwọn ẹni tí wọ́n bá lè bá wọn dá sí i wọ́n bá wọn sọ. So wọ́n máa ń ṣàtúnṣe títí títí tí tí ọba ṣe ṣe tí wọ́n sì pè àwọn alátúnṣe tí wọ́n sọ sọ títí tí ọba mu àwọn alátúnṣe wọ́n fún wọn láǹfààní inú pé wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n máa jọ́kọ́ àti àwọn àbí kí wọ́n tú wọn ká kálukó sinmi. tọ́ eléyìí jẹba o tọ́ba á jẹ́ póbìnrin lórí pọ́kọ òun kọ́ ọkọ ń sáfò ọkọ ọ̀fẹ́ gbọ́rọ̀ ma ọkọ ọ̀fẹ́ rò ma ẹ̀rú sì ń bà wọ́n padà dẹni tí ọlọ́kọ mọ́ ọtọ́ sóbìnrin yìí bóòlù òun ṣe ṣàtúnṣe lóò lè kìlọ̀ fọ́kọ ó sì lè sọpọ́ ọkọ̀yìn sọ́kọ ambọ̀sibọ́sipọ́ lọ yọgi sọ́kọ tòbó ni wọ́n ṣe ṣe kò sí tó burú kóbìnrin ọ sọ pé ẹ̀tọ́ tó ní lórí ọkọ yìí òun yọ̀ǹda rẹ̀ báyà kankan ní máa ṣe fún kó ní kó má ṣe má àbí kó pa apá kan nínú rẹ̀ tì kò sí nǹkan tó burú mbẹ́ẹ̀. bí kọ́jọ́ pé ọjọ́ mẹ́ta ni mo wá dọ̀rẹ́ láàrin ọ̀sẹ̀ kó ló ń sọ di méjì bí kọ́jọ́ pé iye owó kan ni mo fún lọ́sọ̀ọ̀sẹ̀ kó ní kó dínkù bí kọ́jọ́ pé ìgbà mélòó ni mo ra sọ fún láàrin ọdún kó ní kó dínkù lọ́nà tó ṣe wípé wọ́n ṣàfihàn abẹ lálàáfíà lọ́ọ̀dẹ rẹ̀ eléyìí dáa ó pè ju pé ká pọ́ bá bàjẹ́ ká túká lọ ó sì sàn ju ká mọ ájà lójoojúmọ́ lọ. ilé ìrọ̀lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa ń sọ nípa rẹ̀ nínú Suratu Nisa ní àyà kejìdínní àádóje ọlọ́ni wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'rada fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr wa uhdirat al-anfus ash-shuh wa in tuhsinu wa tattaqu fa inna Allaha kana bima ta'maluna khabira tóbi ni kama ń bẹ̀rù. wípé ọkọ òun ó lè padà dẹni tí yọ kọ tóun yọ máa kọ̀yìn sóun kò tó burúkú wọn ṣàtúnṣe láàrin ara wọn irú eléyìí náà ni ńlá wa Sauda bintu Zam'a ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam iná ló ń ṣe tó ti rí anabi kò fà ma àdó Aisha máa tọ́ fẹ́ràn jù so wọn sì fẹ́ pàdánù àtijẹ́ ìyàwó ànábì wọn fẹ́ pàdánù àtijẹ́ Ummul Mu'minin wọn sì fẹ́ jẹ́ ìyàwó ànábì lálùjánnà tó fi wá sọ pọ́jọ́ tòun tánàbì fi máa wá dọ̀hún òun bọ́ Àìṣà subhanallah ìyẹn lẹ́yìn ìgbà tí Sọ́wọ́dà ti dàgbà ó ló ń bọ́ Àìṣà ànábì sì gbà bẹ́ẹ̀ tó Sọ́wọ́dà sì ń bẹ lábẹ́ pé ìyàwó ànábì ni ó rí pé ìyàwó ànábì náà lọ wà títí tó fi kú kò yé jẹ́ ìyàwó ànábì ìyàwó rẹ̀ náà ni ó sì tún jẹ́ lálùjánnà. alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ẹ̀rọ àgbà náà àdúpẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ra kọ́lọ́ba fún ẹ̀sùn olóore ọ̀la tí ń rẹjọ́ gbìyànjú ká máa mú lò torí pé ibi ká máa tẹ̀lé òfin ọlọ́run ìbẹ̀rẹ̀ ọ̀run wà fún aláyé àti lọ́la àdìkíọ́mọ̀ ọ̀rọ̀ láti gbọ́ láàrin lọ́kọláya tọ́rọ̀ bá fẹ́ bí áwọ̀ àwọn nǹkan tá a lè ṣe ni wọ́n ti júwe fún wa láti inú òfin ọlọ́run ọba eléyìí tí ò ní ẹja ń bá kan ná ká má jẹ́ ẹni tí ọkàn máa ṣagídí ó ti wulẹ̀ wù wá láyé bákan náà ká sì jẹ́ òye wa gbogbo tọkọ tìyàwó tá a bá jẹ́ láàrin ara wa tá a bá mọ̀ pé sẹ́rí àlóso wa papọ̀ ká má jẹ́ ẹni tí wọ́n mọ̀ gbé lọ síbi tí wọ́n mọ̀ fìtínà tí wọ́n mọ̀ fi kún wàhálà fún wa ká gbàna ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé ń bá nímọ̀ nípa òfin ẹ̀sìn ọlọ́run bá lọ láti bá wa yanjú ẹ̀ ní ti dáadáa torí ìdí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí láàfin gbìyànjú láti mú dé ti gbẹ ẹnì kọ̀ọ̀kan wa nípa ìjókòó ṣẹ̀ríà eléyìí tó gbogbo awọ èdè àìyedè ẹyọ àbí méjì ti bá ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya àbí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ jẹ́ á gbìyànjú ká olùmọ̀ ń bẹ̀ ni bá wa dá pẹ̀lú òfin ọlọ́run ọba ilé tí ò ní mú ní kọ́nukọ́ ọ̀hánú tọ́kẹ́ tiwa náà sì balẹ̀ tá a sì rẹ́rìn ayọ̀ bọ́ ńbẹ̀ kọlọ́ba kí ọ̀rẹ́ kan lọ́wọ́ ibà ni a dúró sí ní alẹ́ tòní ẹjẹ́ pàdé àwọn àsìkò yìí lọ́la kọ́lọ́ sọ èmi àti ẹ̀yin àtàwọn